ìrírí ayé ni mo sọ ni mo sọ ìrírí ayé ni mo sọ kò mà sí o kò síbi farati láyé o ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé o ayé ti le omi tó ṣe àlàbò lórí ajá òun ló padà tó ṣe ẹja jìnnà ilẹ̀ tó fi irúgbìn bọ́ aráyé òun ló padà tó fi ènìyàn jẹ tẹ́línà títà mú sí gbẹ́kẹ̀lé òun ló padà tó pa lágbára ẹni tó máa wọlé àtijáde rẹ̀ ọ̀rẹ́ mi o ṣọ́ra fún wọn torí ayé ti le bíkú iná ò bá pa ní tòde ò lè pa ní. bíkú ilé ọba pa ni o tòde ò lè pa ní ẹ̀yin ara ẹ̀yin ara mi ò nínú ilé ni ikú máa wà o. Hmm, Apostle Rẹ̀mílẹ́kùn Amos ìbáyín o ọba ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ọlọ́run àtúbọ̀ máa kẹ́yìn. màmá gbẹ́kẹ̀ láyé ayé tó tó ayé akámara màmá gbẹ́kẹ̀ màmá gbẹ́kẹ̀ láyé ayé tó tó ayé akámara àgbẹ́kẹ̀lé àgbẹ́kẹ̀lé ènìyàn asán ni o ọ̀rẹ́ mo wí màmá fènìyàn ṣe gbẹ́kẹ̀lé rẹ̀ o ayé ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ṣòro ọ̀rẹ́ ká ṣọ́ra fàyè wọn àpò lè kó wá já wọn àtúpọ̀ lóko kó tún mú ọ̀rẹ́ la ká ṣọ́ra fàyè jẹ́jẹ́ láyé gbà o ẹ̀yin ará ọwọ́ epo láyé bá ní lá o ará mi ẹ̀jẹ̀ àtẹlẹ̀ jẹ́jẹ́ o ẹ̀ṣẹ̀ ṣayé rè ẹ̀jẹ̀ àtẹlẹ̀ jẹ́jẹ́ o ẹ̀ ṣayé o ẹ̀jẹ̀ àtẹlẹ̀ o ẹ̀ ṣayé hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n á dẹ̀ wò ṣùṣù bẹ́ni wípé àwọn ò ní kú mọ́ wọ́n á máa ṣe bẹ́ẹ̀ ni páwọn làwọn ní ẹ̀mí ara àwọn ní ọwọ́ wọ́n ti gbàgbé pé ọlọ́run ló lè pa ara ló lè pa ẹ̀mí ẹlòmíì á la ẹnu tí ọlọ́run bá ṣetán láti gba ohùn kúrò lẹ́nu èèyàn á la ẹnu báyìí ohùn ò ní jáde mọ́ tọ́lọ́run bá ṣetán láti gba ẹ̀mí lọ́wọ́ ènìyàn á fi á mí báyìí kò ní lè ní ìmí síta mọ́ ẹ̀yin èèyàn ènìyàn burú o èèyàn burú gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀ní gbégi eléra o ẹ̀ní gbégun eléegun o aya tẹ máa fẹ́ tó máa ba ìrìn àjò àti ìgbésí ayé yín jẹ́ ẹ̀ní kó sí wọn lọ́wọ́ o òun ẹ̀yin obìnrin náà ẹ̀ní ṣíléyà o ẹ̀ní fẹ́ṣù lọ́kùnrin o àmọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ má finú wénú kẹ má bàa jẹ́wọ́ o kò sí ọ̀rọ̀ ẹ mọ́ ká rẹ́ni bá ló kú o suspect anybody around you don't trust anybody ẹ máa fi àyè jálẹ̀ ẹni tó de ọ̀rẹ́ ẹ lẹ́ni ó lè jẹ́ ẹni tó máa ṣekú pa ẹ́ lọ́la ẹ máa fi àyè jálẹ̀ ẹ má trust anybody ọlọ́run nìkan lolùgbẹ́kẹ̀lé ẹ̀dá kò sí ọ̀rẹ́ ká rẹ́ni bá rìn ló kú ènìyàn burú o ènìyàn ṣòro ènìyàn lènìyàn ọmọ máa jẹ́ torí pé ẹ̀jẹ̀ ló ràn nínú wa ní àtètè kọ́ṣe lènìyàn ti jẹ́ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ yẹn ò dẹ̀ kúrò nínú ayé èèyàn ṣùgbọ́n mo wá gbà ládùúrà fún yín lénìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹni tó bá ní ooru yín mú un ní ayé pé bí ìgbé ayé yín ó mú òun ní ooru àbó mú òun ní òtútù ní agbára ọlọ́run ní agbára ọlọ́run wọn á fi lágbára àwọn tó nílẹ̀ nágbára òkè tí mo kọjú sí tí mò ń wo sọ́mọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé oru yín mú ní òde ayé ní agbára ọlọ́run ọlọ́run á fi ẹ̀jẹ̀ ṣe ètùtù fún ilẹ̀ ní agbára òòṣà òkè ní agbára àwọn tó ní ilé ayé ní agbára àwọn tí wọ́n ń bí lọ́wọ́lọ́wọ́ ní agbára àwọn tí wọ́n ń kú lọ́wọ́lọ́wọ́ ní agbára àwọn tí wọ́n ń rẹ́rìn lọ́wọ́lọ́wọ́ ní agbára àwọn tí wọ́n ń sunkún lọ́wọ́lọ́wọ́ ní agbára àwọn tí wọ́n ń banújẹ́ lọ́wọ́lọ́wọ́ ní agbára àwọn tí wọ́n ń ṣe àjọyọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tó bá níṣẹ́ wípé bóun ṣe ń rìn yín ní ààyè òtútù yín mú un àbí ooru òun mú yín àwọn tó ní ayé tó ní ilẹ̀ àwọn igba irúmọlẹ̀ àwọn ọ̀kọ̀lélégbà irúmọlẹ̀ wọ́n á fi ẹ̀jẹ̀ ṣe ètùtù fún ilẹ̀ àwọn àdúrà kan wà tẹ́ pé téèyàn bá ń pè téèyàn bá ń gbà kò ní pe orúkọ Jésù àwọn alá àwọn tó ní ayé ló máa rán àwọn tó dá ènìyàn tó dá ẹ̀mí inú ènìyàn ló máa rán àwọn àdúrà kan wà tẹ́ pé téèyàn bá ń gbà ojú èèyàn láti máa pọ́n láti inú iná ni láti inú wá irú àwọn àdúrà yẹn rèé ẹnikẹ́ni tó bá sọ wípé oru yín mú òun ẹni tó bá sọ wípé ìwà láyé yín ó mú òun ní ooru àbí ẹnikẹ́ni tó bá sọ wípé ìgbésí ayé yín ó ń fa òtútù fún òun ilẹ̀ rẹ o alápò ìkà ẹsẹ̀ kan ni mo fi dúró yìí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹ rí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ ilẹ̀ alanu agbèmí lóòyẹ̀ ilẹ̀ aṣọwó òdì sí afẹ́fẹ́ aṣọwó òdì sí òòrùn aṣọwó òdì sí kò tún ní jẹ́ ààrẹ ayé mọ́ ẹnikẹ́ni tó bá ní tiyín lòun máa mú gbọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin fan mi tó bá sọ wípé àbí ẹnikẹ́ni tó bá jẹ́ olólùfẹ́ mi tó bá ní pé ẹnikẹ́ni tó bá sọ wípé òru yín mú òun láyé òtútù mú tó ní kó ẹ kú kẹ́ ẹ kú ṣáà ní àfitẹ́bá kú àfitẹ́bá kú irú onítọ̀hún ò ní ráyé gbé ẹ̀yin èèyàn èèyàn burú o ẹ máa ṣọ́ra ẹ jẹ́ ká máa ṣọ́ra o anybody around you kò sọ̀rọ̀ ẹ mọ́ suspect suspect èèyàn àwọn ọlọ́pọ̀ ló ń gbélé ayé tó jẹ́ pé ìgbé tó ń gbé ayé ẹni tẹ́ ẹjọ́ ń rẹ́rìn gan kò fẹ́ kó gbé ayé èèyàn burú o nínú ẹ̀dá ọlọ́run gan sọ ọ́ ní inú mi bàjẹ́ nítorí tí mo dá ènìyàn ẹni tí ẹ máa ṣẹ̀ tí ò ní dáríjì yín ẹni tí ẹ máa ṣẹ̀ tó máa sọ wípé irọ́ àfikún níṣẹ́ tẹ́ ẹ bá kú òun ò ní dẹ̀yìn àwọn ọ̀tá tí ń bá ní dọjọ́ ọkú àwọn ọ̀tá tí ń sọ ní di èrò ẹ̀yìn àwọn ọ̀tá tí ń bá ní dé kòtò ní agbára òòṣà òkè ní agbára olódùmarè ní agbára alámọ̀rere àrọmọtúmọrọ ní ọlá wípé bí ojú ọ̀run ṣe dádúró sọ́mọ̀ dádúró kò fi di tì í ní ọlá wípé bí ojú omi ṣe tẹ́jú tó ojoojúmọ́ la ń jẹja ẹja ò tán lómi tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní abẹ́ àkóso tó wù kó rí olódù tó máre o olódù tó máre o ọba àwọn ọba ayé ọba ọ̀run ọba òkè àti ilẹ̀ ẹ ní tẹ́nítì ká o ẹ ní tẹ́nítì ká o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ní tẹ́nítì ká o ṣùgbọ́n ìmọ̀ràn mi sí yín ni wípé ẹ ṣọ́ra ṣe o ẹ ṣọ́ra ṣe inú jìn ẹ má kò sí ọ̀rẹ́ mọ́kárẹ́ni bá rìn lókù anybody can be your friend today can be your tomorrow enemy please Emma. Emma, ẹ má fi èèyàn kankan ṣe ìgbẹ́kẹ̀lé ẹ má sọ pé ọ̀rẹ́ kò rí kò sùn kan ni ẹ má sọ pé mi ni suspect anybody ọlọ́run ni lọ́ba aláṣírí ọlọ́run ló lè ṣẹ̀ le lè dáríjì ẹ̀ èèyàn lè ṣẹ̀ ènìyàn kẹ́nìyàn ní dandan dandan àfi tó bá kú ṣùgbọ́n tó bá ṣe ọlọ́run tó ṣe olódùmarè ó ní bá ṣe ń tù ú ni kẹ́ ẹ mú lọ́rẹ̀ẹ́ o àtọmọ tẹ́ ẹ bí nínú kò sọ̀rọ̀ ẹ mọ́ níbi kankan èrò ayé bà mí èèyàn burú mo tún wá gbàládùra gbogbo àwọn ọ̀tá tí máa ń da ìrìn àjò ènìyàn rú gbogbo àwọn ọkùnrin tó máa ń da ìrìn àjò ayé èèyàn rú àti obìnrin tí ń da ìrìn àjò ayé ẹ ní kò ń gẹ wọn ò tọmọtọmọ anyway ẹ̀yin olólùfẹ́ mi mo busy ni ò jẹ́ kẹ́ rí mi kí n jáde live ẹ máa pàdé mi níjọ́ Friday especially gbogbo àwọn obìnrin ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí báwo la ṣe ń dà kí làwọn àpẹẹrẹ ta ní taba ta máa ń rí taba ti máa ń da torí ọ̀pọ̀lọpọ̀ òmò ọ̀pọ̀lọpọ̀ máa ń láwọn òmò bó ṣe ń wọ́n dẹ̀ máa ń da ṣùgbọ́n wọn ò mọ̀ àfi iṣu àfi fàájì adẹ́ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ okó àtòbò náà ni ẹ kúkú ti mọ̀ mí pé mi ì níṣẹ́ méjì ẹ̀yin ká TNT ló ń kí yín o kó tó dìgbà yẹn náà mo sọ wípé ire o lójú owó ń rí o ó dàbọ̀.